والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثامن والعشرين والمئتين وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا صلى أحدكم للناس فليخفف فإن فيهم الضعيف والسقيم والكبير وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء متفق عليه وفي رواية وذا الحاجة وعن عائشة رضي الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وآله وسلم لا يدع العمل وهو يحب أن يعمل به خشية أن يعمل به الناس فيفرض عليهم متفق عليه وعنها رضي الله عنها قالت نهاهم النبي صلى الله عليه وآله وسلم عن الوصال رحمة لهم فقالوا إنك تواصل قال إني لست كهيئتكم إني أبيت يطعمني ربي ويسقيني متفق عليه حديثي àwọn náà wà lábẹ́ àkọlé fámásì àpọ́nlé ọ̀wọ̀ àwọn mùsùlùmí fún wọn àti ṣíṣe àlàyé kí ni ìwọ mùsùlùmí lórí mùsùlùmí àti bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn pípé kéèyàn jẹ́ni tó láàánú àwọn mùsùlùmí àdéhùn alákọ̀ọ́kọ́ lónìí ń sọ fún wa nípa tí èèyàn bá ń ṣe sọ láti fún àwọn èèyàn tí jẹ́ imam. nítorí pé àwọn mọ́ṣáláṣí wa lábẹ́ òfin ọlọ́run ń ṣe la wọn kalẹ̀. káwọn mùsùlùmí lè bá àmọ́ wá sí lọ́nbẹ̀. àwọn mùsùlùmí tá a sì pè pé kí wọ́n máa wá sí náà ní àláfíà wọ̀ ọ̀jọ̀ dọ́gba okun ara wọ̀ ọ̀jọ̀ jọra wọn ọjọ́ orí wa gan yàtọ̀ síra wọn. wọ́n bẹ wa ẹni tó ṣe pé ara rẹ̀ ó jí pépé. egun bẹ lára rẹ̀ àlàáfíà rẹ̀ dá sánsán ń bẹ nínú wa ẹni tí ò gbádùn pẹpẹ ara ń dà láàmú kò ní lè ṣàfaradà lọ títí ó sì wà nínú wa ẹni tó jẹ́ pé nǹkan ò ti ṣe tẹ́lẹ̀ lórí sọ láti náà lòye ti ń kọ́ ó sì ń bẹ́nu wa ẹni tó ṣe pé ètò kíkọ̀ gbádùn ṣùgbọ́n nǹkan kan tí ó fi síta tí ó tètè padà lọ sídìí rẹ̀ nǹkan lè ṣe ẹgbẹ́ yìí náà ṣe mọ̀ pé láyè sí i àìmọye ẹni tẹ́ ẹ̀ fọjà sọ tẹ́ ẹ̀ fẹ́rù sọ ní ìrètí àti payín lẹ́kún nídìí ẹ̀. so gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ìhà ó ní ìmáàmù ní àwọn akọ sáwọn jẹ̀mọ́ lọ́kàn ọ̀jọ̀kan yìí agbọ́ pé wọ́n ti tò lẹ́yìn rẹ̀ nígbà tó ń ti wá tò lẹ́yìn tiẹ̀ bó bá ti wù ọ́ lórí sí wọn lànàbì sallallahu alaihi wasallam fi kọ́ alẹ́ kù. àwọn èèyàn tó tò sẹ́yìn rẹ̀ wọ́n ní ìwọ̀ tá a gbọ́dọ̀ pè fún wa. ọ̀wọ́ wọn á fi wọ̀ wọn. àkọ́ ìdùnnú kọ́ ni pé ìdùnnú alákọ̀ọ́kọ́ ni pé a pè wọ́n pípọ́n wá sí lọ́wọ́ sí wa. sọ wá yẹ ni wọ́n jẹ́ kó àwọn àti àpò wọn náà láti wọn ayọ̀ pọ́ńpọ́ tì wọ́n kéèké lọ wá sí ọ̀jẹ̀ ọ̀dìyẹ ọ̀dìyẹ ọ̀jẹ̀wé yamà kí n tó rúkú lónìí ìrìkọ́ ọ̀tọ̀ ara tọ̀sán pé bàbá ìmáàmù ti di kánú àbí tí wọ́n bá forí kalẹ̀ ń rí i pé àmúnusẹ́mù ẹ̀ wàhálà ìgbọ́rọ̀ yìí ṣé a lè wá jẹ́ pé ọlọ́run ká tún dọ̀dà rẹ̀ ká tún máa jìyà. ṣe ìdí ni ìdánilẹ́bí sallallahu alaihi wasallam tó fi kọ́ alẹ́ kọ́. nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ náà tún ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam. wọ́n ní lọ́jọ́ kan aṣíwájú Mu'adh ibn Jabal radiyallahu anhu ó ń ṣe máàmù fáwọn èèyàn rẹ̀ ládùúgbò tí mọ́ṣáláṣí kò bá wà ní kóbà sọlá ti lè ṣe àwọn ṣèṣe ìgbà tí Mu'az tó ké fati àtà lọba dẹnu lé Suratul Baqara ẹ̀yin ó dùn abẹ́ sà ẹ̀yọ́ lùkà yọ̀ kọ́ máa wò pé báyà ọ̀làyíkà lẹ́dínà àlàkójà mẹ́rọ̀bíhìm wà ọ̀làyíkà mọ́mọ́lùmọ́fẹ́hùn ní ìmáàmù odò. pé àtìmẹ́nu ah, kẹ́ rúkú lẹ́yìn àyà karùn-ún àbí kíní ni bí bá ká ń ba lọ lọ́lọ́gbọ̀nà dandan. ẹnìkan náà àwọn sọ̀hábà ti wá rí i pé ibi tí bàbá yìí ń ba lọ kò ní dúró àbí bá débi tó lánàá aláàbíà tèmi ò ti gbé bó ṣe rí pé kò dúró ọkọ̀rọ̀ akó lẹ́yìn rẹ̀ kó lẹ́yìn lè ẹ mọ̀ pé gbà yẹn alukur'an ti sọ̀kalẹ̀ gbogbo òfin àfẹsẹ̀ ń mọ̀ ni ní ti bọ́ bá dán wọ́ tẹ ni o lè má mọ̀ tí sálámà ń sá kí ló ń sọ ó dùn ẹ wo ibi tí lè má mọ̀ yàrá já àfa bàbá yìí kàjá sọ láti kọ̀rọ̀ lọ wá bí kan ni bàbá ṣe kọ́ máa jẹ́ o tètè parí sọ láti lọ́ba túlẹ̀ ní ìsinmi bàbá ta òye ọ̀tẹ̀ ẹ̀hún pé lábẹ́ òfin ọlọ́ọ̀ni tí lè má mú bá ṣe sọ láti ọ̀tọ́ sẹ́ni bọ́ọ̀dì ó ṣe sọ láti kankan àfi ká tó lẹ́yìn ìmáàmù ṣùgbọ́n bàbá eléyìí kú lẹ́yìn lè má mú ọkọlọ ti kọ́ ọmọ tiẹ̀ lọ́ba parí sọ́lá ẹ̀rú àǹbà nítorí pé àwọn agbọ́ yìí sọ yìí wọ́n lè ti tètè gbọ́rọ̀ lọ́ba nàbí kó wọn tó débẹ̀ kó wọn má lọ tẹ́ torí pé àwọn lè gbé kalẹ̀ lọ́nà tí ọ̀sẹ̀lẹ̀ ọ̀yà tètè jí lọ́ba nàbí sallallahu alaihi wasallam wọn ànábì báyìí báyìí lọ́sẹ̀lẹ̀ lánàá o mọ̀ọ́yà òṣèlè máàmù fún wa wàá bẹ̀rẹ̀ sí kaba kọ́ra ó tó rúkú kọ̀rùkú ó tó rúkú kọ̀rùkú èmi sìrì pa láàfin àtẹ̀mí ògbé kéde kúkúrú mo bá rọra já sọlá tètè mo bá dá sí i. anábì wí torí pé àsìkò tí ìsìláàmù ti ṣẹ̀ṣẹ̀ ń yí àwọn èèyàn bọ̀ ni bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ wa náà àti bìkìbì láyé lápẹ́ èèyàn kan ń gbọ́ ìsìláàmù yìí tó bá ṣe nǹkan tí ò tọ́ àní àní máa fi gbogbo ẹnu bá wí nítorí pé kò tí ì mọ Islam bí ẹni tó ti mà ẹni tó yẹ pé ndí òun gba Islam bóyá oṣù tó kọjá Ramadan náà wá dé oṣù mẹ́ta abárí ti ń jẹun lọ́sàn-án jọkàn kí ló dé ó ní ẹ dákun ẹ forí ìtò níjì mi mẹ́ta tí mo ṣe ń ga mo gbìyànjú mo fẹ́ dákú tán lábá ní à kọ sáyè rẹ bọ́lá ń ṣe ọ̀dákú ọfẹ́ ẹ̀dákú àmọ́ òtí ìdákú gbọ́bí kálukú náà ṣe ń bá a lọ ọlọ́run ràn ọ lọ so àmọ́ ẹnìkan ní ìsìn masha allah la quwwata illa billah ó ti pẹ́ ní islam ló ń bá dárú ẹ̀ wọ́n pé à ọ̀gbọ́n ni ó sì fẹ́ ṣe ṣeré báyìí so torí kékeré ni torí kó ti pẹ́ nínú ẹ̀sìn Islam òfin yẹn ọ̀pámẹ́sì. kàkà kánàbí ọ̀bẹ́lẹ̀ ìwé wọn wá dojú ọ̀rọ̀ kọ imam ìyẹn Mu'adh. afatanun anta ya Mu'adh ṣe olùfitínà ẹni nìwọ Mu'adh yìí. bí ìbá sọ fìtínà bákọ̀rọ̀ ti jẹ́ ní kí mi máa ké ní sọ̀látùl ìṣà. wọ̀ṣẹ́mùsì wọ́n bọ̀ háhá ń bẹ yorùbá nàbì ṣe fàpèjúwe lẹ̀ ìyẹn sọ láti rìn ṣáàyàn wọ̀ṣẹ́mùsì wọ́n bọ̀ háhá ń bẹ kí ló dé tọ́ka wọ́n bọ̀ há ń bẹ kí ló dé tòkè sẹ́fẹ̀ ṣẹ́sìmọ̀ rọ̀bìkà àlẹ́ ọwọ́ àlẹ́ kí ló dé tọ́ka wọ́n tíìnì wọ́n zaitun ọwọ́ àlẹ́ kí ló dé tọ́ka nàbì fi àwọn sáǹpù yẹn lílẹ̀ tẹ́lẹ̀ làwọn olùmọ̀ nípa fíkò fi máa ń sọ fún wa pé sọ̀láàtù ìṣá ẹ̀ ka súrà tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì ogun kò sì kúrú. yẹ́sẹ̀ pé tá a kàfá tí àtẹ̀sọ̀ láti lè ṣe àtọ́mọ̀ ṣe mọ́tò àmàtàn Allahu akbar eléyẹ̀ ṣeré nìyẹn kò sí sọ̀láàtì àbíkúlọ̀ Allahu ahad ń ṣeré nìyẹn tontori pé ọ̀dọ̀ anábì tó mẹ́sìn wá náà láti máa pẹ́pọ̀ bá ti máa ṣe. sọ̀ngbà táwọn nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ anábì sallallahu alaihi wasallam ń pa kéésì. ṣùgbọ́n ẹ ti sọ láti fúfúyẹ́ fáwọn èèyàn kò túmọ̀ sírú fúfúyẹ́ táwọn à ń gbọ́ yìí o. nítorí pé anábì sallallahu alaihi wasallam náà ló ṣe ìmáàmù fáwọn èèyàn. ariwo ti ṣe fúfúyẹ́ aha ní ìsìlá pẹ̀jù inú Sahih Muslim sàábì sọ pé anábì sallallahu alaihi wa sallam tó bá ṣe sọ̀látò zuhur àbí asri fún wa lẹ́yìn fatiha a máa ń ka bí ìgbà tó ké fatiha ìlọ́po méjì. bí ìlọ́po méjì lẹ́yìn fataha. tòtò máa sọ pé bí ìlọ́po méjì lẹ́yìn fataha ní rákà alákòókò àti rákà tó bá di rákà a kìí ṣe sọ láti tiẹ̀ lẹ́ni tó ṣe wípé yóò máa kí àwọn akéwù kúrúkùkù àsúréṣe àṣeyọ àṣebọ́lọ́wẹ̀ torúkọ ọ̀pọ̀lọpọ̀ sọ láti ṣe ń ṣe sọ láti ṣe túmọ̀ sí àṣebọ́lọ́wọ́ rẹ̀ nígbà tí àjàgà kan tó kó tiwọn lọ́rùn tó fẹ́ bọ́ dànù. kìí ṣe bẹ́ẹ̀ ní sọ láti tán nàbì sallallahu alaihi wasallam ẹ sì rí ní àtúbà wọn lànà nàbì sallallahu alaihi wasallam máa ń kí àwọn àyà gúngùn lẹ́yìn àtúbà tóbi ká kí ọgọ́ta àyà àádọ́ta àyà lẹ́yìn fàtàhà ọ̀kọ̀rọ̀ àná al-fajr inna Qur'an al-fajr kana mashhuda. alukur'ani tẹ̀ ń ké lásùbà amalika náà máa wá gbọ́ sọ kéke ó tó gùn gan ẹnitorun bá ń kùn kọkọkọ lọ bọ́jú kọ lọ tún àlọ́ aláṣẹ yóò sì wọ́pọ̀ lọ sùn bọ̀ bá jí kọ́ máa ṣe àṣùbà rẹ̀ ní ṣe tàwọn tó jẹ́ pé wọ́n máa bí kan sọ pé pín suratul ahzab sí méjì ní solatul maghrib tẹ́rẹ́ ní ìfisílẹ̀ máa ń bá kalam yakuni alladhina kafaru min ahlil kitab níraka alákọ̀ọ́kọ́ maghrib tó tún á ka idha zulzilatil ardu zilzalaha níraka kejì wọ́n ló ti gùn jù bí baba kan bóyá rusúra báyìí náà la kéńjọ kan baba kan bá dé. tó bá lò náà sì kí ó lẹ̀ lárúbáwá kan rí ẹ̀dá kò sí ànábì ọ̀sọ́ pé kí mọ́gẹ́rìbò kúrò ní mọ́ níbo ló ti sọ́kọ̀ ẹgbẹ́ bò bàbá dákẹ́ lọ kí lẹ fẹ́ fàyọ gan ó ní súrà tí mo kéyìí ti gùn jù ní mo ní ẹ́ ẹ ti lẹ kọ́kọ́ ń bo kẹmà wò kẹmẹ tó tún lò lọ kẹ́kọ̀ọ́ lẹ̀ lárúbáwá nù sọ hakíkatẹ́ni agbóyin wa sí kí kéwù lè má mú ọmọ gùn sí ní tíṣẹ̀rí àmúwá ó yàtọ̀ síra àwọn gédégédé iná ni máa ń dá wàhálà púpọ̀ ọ̀lẹ̀ láwọn mọ́ṣáláṣí mi ẹ̀rí táwọn jẹ̀mọ́ mọ́ṣáláṣí tó ń fọ́ọ̀mù ara wọn láti fi challenge lè má mú lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí mi kékeré rẹ̀ sì máa kú jù ẹ̀sìn bá àwọn kan kí ó yìn peter àti kọ́ láwọn kí ó tó kúrú tó kúrú òòká àwọn àlọ́ kí ètò gùn ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí máa ń fọ́ bẹ́ẹ̀ táwọn jàmọ́ ò túká yóò sì jẹ́ pé nìkan ni èdè ń bà á sà àṣùkọ́ ha oní ọ̀dàlẹ̀ tó gbogbo àwọn aláìní kan ṣe yòókù náà àwọn náà bá gbé lẹ́yìn rẹ̀ mọ́ṣáláṣí ọba dàrú kọ́lọ́ mọ́ da mọ́ṣáláṣí rú máa lọ torí ẹ̀ ìmáàmù. ìwọ lọ̀gá ní mọ́sálásí wọ́n ní champion àmọ́ championship rẹ wọ́n gbọ́dọ̀ máa lọ níbàámu pẹ̀lú ẹ̀kọ́ tá ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa. ànábì sallallahu alaihi wasallam nínú hadithi alákòókò tó níyì létí Abu Hurayra radiyallahu anhu tó gbà wá. lánàbì sallallahu alaihi sọ yìí إذا صلى أحدكم للناس فليخفف ẹnìkan ní bá ṣe ìmáàmù fáwọn èèyàn ọ̀yà máa gbé sọ̀láàtì rẹ̀ fúyẹ́ ẹnìkan ní bá ṣe sọ̀láàtì fáwọn èèyàn kọ́ máa gbé sọ̀láàtì rẹ̀ fúyẹ́ tẹ̀lé yìí ó túmọ̀ sí pé kí ṣe pé lè máa mú un tó ti permanent láyé ìmáàmù yẹn nìkan lọ̀rọ̀ ń bá wí anybody either you are permanent temporary by chance ló fi kó ṣe ìmáàmù fáwọn èèyàn báyìí yóò kọ́ fẹ́ẹ́ ṣe sọ láti rẹ̀ yẹn ní fúfú yẹn ṣùgbọ́n àti mọ kí ni wọ́n gbà lérò pẹ̀lú fífú yẹn yẹn kì í ṣe irú táwa lè gbọ́ yìí nítorí bẹ́sìn bá ti ṣe ń lẹ láwùjọ ó bá ti ṣe ń lẹ lọ́kàn àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n máa túmọ̀ tó bá wà nù sẹ́rí àní tùkùtù. nítorí pé ẹni tí wọ́n fẹ́ tako lè má mú nǹkan kí ó tó gùn irú àdéhùn tó nà lónìí ìbánabí náà lọ sọ ìpè tẹ bá ṣe ìmáàmù fáwọn èèyàn ẹgbẹ́ fúyẹ́ bó ni wọ́n tún á gbé fúyẹ́ nìsín mo gbé fúyẹ́ torí ètí mo ṣe gan kò tí ì tó ètò ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe tí mo bá sì ṣe torí bánàbì ṣe máa ṣe òun gangan ni gbígbé fúyẹ́ eléyìí tí ó dókun àti wàá sọ pé mo ṣàṣejù ọmọkàtà rẹ àyẹ̀wò agbẹ́ni bọ́dì láti sọ pé ẹ tọ́ba sọ pé ànábì máa ṣe bẹ́ẹ̀ òun náà sì ni gbígbé fúyẹ́ ẹ ṣe bá ànábì nu àwọn sàábà ní àásùpá wa gan lọ́yẹ ká gbìyànjú jù nítorí bá nàbì nù òun ọlọ́run ṣe lé wọ̀ fẹ́nikẹ́ni láti wà àlùjánnà ṣáájú ẹ̀ àwọn sàhábà rẹ̀ ẹ̀wà dúró ẹni tí ó wà àlùjánnà nù wọn ẹni tí ò ní wà àlùjánnà wọn à rárá nù àwọn sàhábà. àkórí ńlá ni kéèyàn jẹ́ sàábì. níjọ́ kan anabi sallallahu alaihi wasallam ó jókòó pẹ̀lú àwọn sàhábà ó wá sọ pé nìkan bẹ nu yín bì tó ṣe wípé yóò wọ jahannam eyín ọlọ rẹ̀ jahannam yóò tóbi ju òkè óbòdù lọ. lẹ́mọ̀ kọ́ wa nínú pa àgbà nábì gbọ́ ó náà ní pọ́rọ̀ tó bá bá wa sọ́ńkọ́ àgbà. nítorí pé àwọn alágbárí rọ wọ́n sọ pé tí eyín ọlọ ẹyọ kan tó bá tó òkè óbòdù bó wàá lẹnu rẹ̀ ó tó so nínú pé ẹgbàá nábì gbọ́ nípa nábì ń sọ̀rọ̀ ẹgbàá gbọ́ kí ló jẹ́ rántí eléyìí ni pé èèyàn tí ó wọná nínú àwọn sàhábà wọn pọ̀ ẹwà dúró èèyàn tó jókòó alẹ́ nìkan nù yín o kọlọ má jẹ́ kí ẹnìkan nù ọjọ́ máa ná o ànábì alẹ́ nìkan nù àwọn tó jókòó ńjọ́ yẹn o yóò wọná tó bá sì wọná báyìí lè yín ọlọ́ọ̀rẹ́ ó tó nu náà jahannam àwọn sàhábà wa bẹ̀rẹ̀ sí ní sàkíyèsí gbogbo ẹni tó wà ń bẹ sì fi sọ ta ló wà ń bẹ ńjọ́ ta wà ń bẹ fi sọ gbogbo wọn. wọ́n nke kíyèsí ara wọn ìgbà téèyàn ó kù torí pé wọ́n ti mọ̀ kó dodo anabi ẹni tí ó ni fún wa mọ yọ padà gbogbo wa wà ń bẹ wọn wá pé èèyàn méjì ẹni àkọ́kọ́ òun náà ni Abu esi tó gbàdé sí wa ẹni ẹ̀kejì wọ́n ń pè ní Ar-Rajjal ibn Unfuwa. wa ní ẹ̀rú sá máa bà mí jojúmọ́ pé bẹ́ẹ̀ sèmi nítorí tó bá jẹ́ sìn ni yìí ẹsẹ̀ rẹ̀ dáa ju tèmi ó tún há gbogbo alukurani gbogbo gbà ntọ́lọ́nfẹ́ yóò máa jìnnà sí ntọ́lọ́nfẹ́ ẹni gbọ́ sọ̀kùsọ lẹ́nu ẹ̀ ẹni gbọ́ kọ́ máa fẹnu wa rọ́ gbogbo dáadáadáadáa tó ọlọ́mọ sàánú olóyè àwa méjì ta kù láyé nì àti ráwọn ẹni tó síwájú. ó ní bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ títí dáná bìí fi kú gbogbo àwọn yòókù ti kú àwọn méjì ta kú. lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam tẹ̀lé tá tẹ̀lé lóríṣiríṣi eléyìí lòun ṣe islam náà eléyìí ní kìnnìkan eléyìí sọ pé kìnnìkan eléyìí sọ pé kìnnìkan olórí ibú kan bá yọjú wọ́n ń pè ní Musaylima al-Kadhdhab Musaylima al ni ó pera rẹ̀ lánàbì lẹ́yìn ànábì Muhammad. صلى الله عليه alihi وسلم. sallam. làbúbakar lọ́ba rán ọmọ ogun sí wọ́n dá padà sórí islam bí ọba gbalẹ̀rọ wọ́n pa gbogbo wọn. ẹni tó wá fi sí ọ̀gágun àwọn ọmọ ogun tó rán sí wọn yìí náà ni ar ibn Anfuwa tá à ń sọ̀rọ̀ ó sì wà lórí ẹ̀sìn wọ́n ní bí Musailima al-Kadhdhab ó ṣe rí i pé ar-Rajjal yìí ni wọ́n rán ó sì jọ mara tẹ́lẹ̀. lọ́ba lọ́ba rán ni sí pé kọ́ wa rò sógun ayé john èsè bíi tìsìn lọ́ba lọ rí i tó gbé wa wá ní kó padà sí di Islam ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tó bá ní ìwọ ọ̀rọ̀ jáàlù má jẹ́ wọ́n tí ọ̀ ń tìkùtì ntí ó ni pé tó bá fi lè ṣe ntí mò ń fẹ́ màá dá gbogbo dúkìá mi sí méjì ó kó dájú àròjàl olùsí aláìní ni kẹ máa wo bí àyìnlẹ ṣe máa ń ṣèyàn ọ da gbogbo dúkìá rẹ sí méjì oníbẹ̀ẹ́ ókè tó máa da sí méjì tó Islam náà fi ọ́ lẹ̀ bá wọn. nǹkan tẹ̀ ń tó wọn tọrọ lọ́dọ̀ na ni pé wàá sọ fáwọn èèyàn lẹ́yìn mítìn wáyé pípa nàbì ti sọ rí pípé àti òun àti mùsẹ́lẹ́mọ̀ òpùrọ̀ yìí sàwáwù làwọn jọ jẹ́ nínú jíjẹ́ ànábì ẹ̀yìn èèyàn ní òye àwa kọ̀ọ̀kan dánàbí sàlàyé fún nínú wọn ló ń wà. ok táwọn èèyàn náà bá wá ponú kí lẹ kó ọmọ ogun lẹ́yìn sí kí lẹ kó nǹkan ìjà wá sí. so mùsẹ́lẹ́mọ̀ torí òṣì àti tí wọ́n láwọn ò fún ọba gbà yóò alùwàgbà arajal ọgbà lọ́ba sì jáde lọ́ba sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ pé bàwá wà ànábì màlélẹ́ yìí ànábì sọ pé ànábì làwọn jọ jẹ́ làwọn èèyàn bá ní tó wí oníbẹ̀rẹ̀ ni mo wí gbogbo èèyàn bá dá tẹ̀lé musa yìí lè máa tó kẹ́dà kọ́lọ́ńdà kọ́kọ́ sáà wa àsìkò tí ìmánì ní agbára gidi ẹwà dáwò jọ kátó wá pé àsìkò tí mání ọ̀pọ̀lọpọ̀ ti yòrò láì jẹ́ ṣúgà tó bọ́nu mu ẹ wá ní wọ́n fowó yí ẹnìkan padà ẹ pé wọ́n fi nǹkan tẹ́ nìkan ó fi wá fi Islam gidi lẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ kọ́nà ń dákun kọ́ máa dáàbò bò wá. arákùnrin yìí ó sì sọ̀rọ̀ burúkú gbogbo ẹni tí ń ṣe iyèméjì tẹ́lẹ̀ pé sáà nàbì náà sì ni mùsà ilé mà àbí èsà nàbì wọ́n kàn wọ́ tẹ̀lé ni àdáwò ńlá ṣẹlẹ̀ ẹni tó ti jẹ́ mùsùlùmí sàábé ńlá olùmọ̀ ńlá olùrídọ̀tí sá ọ̀padà wa di káfíìrì ọlọ́nsàánù wa. Abu Huraira ó ní báyìí ni ar lọ́padà tún dẹni tí àwọn ọmọ ogun àwọn ọmọ ogun míì tí Abubakar tún fi ránṣẹ́ lábẹ́ ọ̀gágun Khalid ibn Walid ló padà dẹni tá a pa lórí kó ti ṣe kèfèrí sọlọ torí nǹkan lè ayé ó nígbà náà ní ohun tó lè narùn nínú ohun tó dùnkọ́ àsóǹkọ́là náà fi gbà lérò tó ráwọn méjì táwọn kù láyé nù nínú gbogbo ẹni tó wà ń jókòó ń jọ pé ẹnìkan nu yín bí o yóò wọ náà. eyín rẹ ti párí ẹ̀kẹ́ téèyàn á máa fi rún nǹkan eyín ọlọ yóò tóbi nínú náà jahannam bí òkè Uhud bí òkè lọ subhanallah torí ẹ̀ ló ṣe pé àwọn wọn ẹni tí máa nánu wọn torí náà ẹnikẹ́ni tó bá sì lè má mú fáwọn èèyàn nù yín kó ṣe ní fufu yẹ àmọ́ àmọ́ kọ́ fufu yẹ yẹn lára anabi muhammed sallallahu alayhi wa sallam fa inna fihi mud'if torí kẹ́ni tó lé tó lé lára ń bẹ́ nù wá ẹni lára ẹgbẹ́ bọ́lá ń ṣe dá ara rẹ̀ ò lágbára láàrin ọkùnrin sóbìnrin àmọ́ pé obìnrin lẹ̀ láàrin àwọn àgbàlagbà àtọmọdé àmọ̀pá àwọn ọmọdé wọn lẹ̀ tọ́ wọ́n sàkíyìn aláàárẹ̀ ń bẹnu wọn bẹ́ẹ̀ ni gbogbo apáta ọlọ́run ọba nìkan ni ló lè fún alálàáfíà kálukú nígbà rẹ̀ kan àbómìíka ètò ilẹ̀ kàrí títí tí máa kún jojúmọ́ nítorí pé àárẹ̀ àwọn kan kò dá wọn dùbúlẹ̀ kò dá wọn gúnlẹ̀ táwọn kan kò ti dá wọn gúnlẹ̀ ẹni títí ẹ bá dá gúnlẹ̀ làá máa sábà mọ̀ pé kò gbádùn ṣùgbọ́n gbogbo apáta náà la gbádùn àfẹnutọ́lọ́mùbá fún lálàáfíà kí ẹ bó ti wá nù hadith al-qudsi ya ibadi kullukum marda illa man shafaytuhu fastashfuni ẹ̀ṣẹ̀kọ̀ ẹ̀yẹ ẹrú mi gbogbo yín lẹ̀ ń sàmódì o afẹ́ni tí mo bá wòsàn torí náà ẹ máa tọrọ wòsàn lọ́dọ̀ mi màá sì máa wò yín sàn torí náà àwọn aláàárẹ̀ ń bẹ ẹlòmíì nísìnyí bóyá láti bí ọ̀sẹ̀ kan kọ̀ jáde inú ilé ní ti ṣe sọ̀dá ọlọ́run ara fún lálàáfíà wọn ni àti ẹ̀jẹ̀ ń lọ bá dé mọ́sálásí ìmáàmù bá sá ń bá kí òye lọ ó tó tẹ bírèkì kọ̀tẹ́ ó tó tẹ bírèkì kọ̀tẹ́ bàbá bàbá bá tún jókòó pé wọ́n máa bá lọ́njọ́ ìjókòó náà tún nílá ìmáàmù yóò rò pé òfòrí kalẹ̀ so ẹni tí ò gbádùn yẹn kò ní lè máa bá yín lọ pẹ̀lú bí sọlá ti ṣe lọ yẹn wọ́n kẹ́bí àwọn àgbàlagbà ń bẹ́nu wa gbogbo wọn pátá ẹ̀rí pé bí kálukú ṣe ń bílẹ̀ ṣe sùn tilẹ̀ máa à ń dàgbà sí agbára ń tà lè tà ní lórí ń tà lè ṣe lánàá a lè má ní lónìí èyí mà ipò ti dàgbà ó dìgbà tó bá fẹ́ dára wò pẹ̀lú nǹkan tí máa ṣe tẹ́lẹ̀ tó kú kiri sí torí pé ntí kò tó dáhùn níjàkadì ní ìṣòfìdí òun wálẹ̀ lèyàn mọ àwòkè ká àti dàgbà ẹnjẹ kí tó bá hàn tó bá he àpò ẹwà yóò fún mi nìkan díẹ̀ wọn mọ ní à seventy kg ní nìkẹni bí tó àwa géńdé wa àfa lọba ti kọ́ fẹ́ gbé àpò semovita lọba fà á adúpẹ́ ó rí fà wọnú lé lọba lẹ́gbẹ̀rún egbò ẹ̀yìn tí ẹ̀ ń ṣe kínní ẹ̀ ń bọ́ ń fi àgbólíkí ẹ̀ bọ́ ń fi wọ́ rọ́ọ̀bù ńkọ́ kí ló dé bàbá ti gbó ni. àmì sọ pé mo ti gbó àlẹ́ ó ti gbó irọ́ náà. àbí kí àwọn ọmọdé ọmọ rọra sáré wọn kò lè lé mi mú olè mo lè lé ọmú kí bàbá kan náà wàá bọ́ bẹ̀ pé ẹja jọ sí i pé mi máa ń sáré gbogbo lẹ́yìn kò tẹ́ tó lè lé mi mú irọ́ náà ẹ̀mí rẹ̀ ọkàn jáde so torí pé with time bí èèyàn ṣe ń dàgbà èèyàn ń gbó èèyàn ń gbó gidigidi tí ọlọ́run sì fi ń pòwe fún wa náà ni ká mọ̀ wọn ara wa ká sí lọ torí ẹ̀ ló jẹ́ pé àwọn ọmọ wa ẹ̀rí tí ọmọ ọmọ wò yín kékeré ni bàbá ẹ jókòó bàbá yín gbé bàbá ẹ jókòó bàbá yín ṣe bẹ́ẹ̀ ni nígbà báyọ̀ náà di bàbá tó náà ń bùkátà ọmọ tí ọba ṣe ìrẹ́ ló jẹ́ pé máa ń ṣe ń dàgbà a gbọ́dọ̀ máa da ya kó gbogbo nǹkan má tàbá ti lẹ́ni tó lè bá wa sí kàn bá wa sí nítorí tẹ bá ní lálá gbàgàdà yìí náà lẹ́ẹ̀ máa ṣe kí wọ́n máa fi sọ pé ọkàn ọkàn ọkàn sí wọn sẹ́ lójijì fẹ́lómi nù torí pé ó fẹ́ fira rẹ̀ ṣe ń tágbára rẹ̀ ọ̀ká má ẹ wò ní ìsìn bíi. orílẹ̀-èdè ṣe rí yẹn tí nǹkan tí dẹ́rù bà àwọn èèyàn bá ṣẹlẹ̀ tẹ̀sí pọ̀ bí rìn lóru wọn ọ̀daràn kan á lọ́nà ẹ̀rù ọ̀pá wa jùra lọ ẹ̀rọ àwọn ọ̀dọ́ táwọn máa wọ pé ẹja sílẹ̀kùn yẹn fi wa ni ẹ̀yọ́ sílẹ̀kùn <laughs> àwọn bàbá bàbá nílẹ̀kùn ọjọ́ ìfúnra ẹbí tó ní kú ọmọ wa rẹ̀. so àwọn bàbá bàbá ọmọ ẹlòmíì ti sọ ara ẹlòmíì ti tọ ara nítorí kékeré ni àárọ̀ jára mà ẹgbẹ́ bàbá mi ni tìtú ọba ti sàṣọrùn kò ní charge ó lọ dára kó wá gbé bàtì láàkíkà sílẹ̀kùn kásílẹ̀kùn báwò à eléyìí túmọ̀ sí pé báà ti ń dàgbà o bàbá ti dàgbà ti lẹ̀ irú irú àwọn àgbàlagbà báwọn tẹlomi bá dúró pé yọọ máa gbà ni yọọ máa gbà tẹ̀sí káwọn náà lè láǹfààní àti lè ṣe sọ láti wọn náà ń dùn ó torí tí wọn bá jókòó tí wọn bá ṣe tó tó ń ti pé wọn à lálàáfíà àti lè àti lè dúró sẹ́ni sí wàhálà mẹ́. àmọ́ tó bá jẹ́ kí wọ́n lè dúró sí wọ́n á jókòó wọn ò ní ní sọ láti hàn. tó ìgbà tí tó bá jẹ́ pé náfìlà bá ní o lè ṣe é dúró wá ṣe é jókòó ìdajì ládàá ni. tọ́ káwọn náà lè láǹfààní àti lè ṣe é dúró ẹ má fa sọ láti yín yẹn láfàgùn jù tó anabi sallallahu alayhi wa sallam ni wa idha salla ahadukum li nafsihi falyutawwil ma yasha àbí ma yasha tó bá yẹ kó wọn lọ wá ń dá sọ láti rẹ sí fàákùn bọ́ bá ti wọ ọmọ kí lọ́ọ́ kẹ́ni fún ọ̀n kó tó náà fílà látàárọ̀ dálẹ́ ó sá máa jẹ pé o ṣe o tún fi pọ̀nrán yàn o fi pàtì ó sá máa jẹ pé báyà sọ̀láàtì náà ló fi ṣèkẹ́wọ́ débi ìpọ́kú lórí sọ̀láàtì àmọ́ tó o bá fẹ́ ṣe náfìlà ní ìsìn láti òru dàárọ̀ máa fà ń sùn tó bá ìfẹ́ pàṣùbà tí o fẹ́ ṣe láti fi aago márùn-ún àbọ̀ ọ̀fẹ́ sálámà títí dé nǹkan bíi agogo mẹ́fà àbọ̀ tóòrùn tí yọ wákàtí kan nù sí wàhálà mẹ sí wàhálà mẹ àmọ́ tó bá kó ṣẹlẹ̀ má mú fáwọn yẹn ẹ má fi wáyé ẹ má fi lé àwọn èèyàn jìnnà sí tọ́lọ̀ ẹ má fi ṣe yín ẹ má fi sọ mọ́síláṣí dìbí táwọn èèyàn máa sá fún nítorí pé à ń fẹ́ káwọn èèyàn máa wá mọ́síláṣí síbẹ̀ yìí náà rí bá àwọn mọ́síláṣí wá sí ń kúnlẹ̀ yìí àwọn èèyàn wá mọ́síláṣí ọ̀pọ̀lọpọ̀ èsì náà nígbà kan náà lẹ́ẹ̀ máa ṣe tí ọmọ amúkẹ́lómi tí ọ̀fẹ́ sí náà wà sòtú bá ti wá jẹ́ pé kí oyin bá ti ń kù lágùnjù yóò di pé ọ̀bùn àwọn èèyàn yóò rí tọkọ tó kú tí ràn má nítorí pé tẹ́lẹ̀ náà wọn ọ̀fẹ́ sí náà tó agbẹ́ bàbá tiẹ̀ fẹ́ lọ gan lè má mú aládàáwò kan tó wà ládùúgbò wa yìí ẹ máa fa kí òun sóni ìmáàmù làládàáwò àwọn tí ń sọ̀rọ̀ tó dùn amájáde wọn ìta aládàáwò àwọn eléégún ọ̀ràn tí wọn bára dàdàrà kákáyé àwọn èyí ṣe aládàáwò ẹrí nǹkan bẹ bọpọlọ ọ̀pọ̀lọpọ̀ ṣe dorí kodò ìmáàmù tí ń fẹ́ kó ṣe sọlá kọ wà lìjẹnà òun làládàáwò ẹlòmíì sọ pé àwọn fẹ́ máa wá àwọn kí o sáwọ́dí tẹ̀ máa ké ni à ẹ̀wọ́n kí o nàìjíríà. <laughs> wallahi musiba ó túmọ̀ sí pé ẹsẹ̀ wà lìjẹ́nà yóò bá rẹ̀ ní ọmọ dáwà kárọ̀ gbéjà ní ọjà wà ríra lẹ́bẹ̀ náà lọ wọ̀ gbọ́dọ̀ pé pálọ̀ bàbá rẹ̀ ó ṣiṣẹ́ ọ̀pọ̀ oṣù torí ẹ̀ ló ti jẹ́ pé lẹ́sẹ̀ apá kéèsì ẹ̀ tó bá gbé lè máa mú ṣùgbọ́n ọmọ akọ́ máa gé kúrú lára nẹ́bẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó lè ó lè sọ pé táwọn yẹn bá ti fẹ́ náà lọ́ọ̀mà sí torí níjọ́ tó bá sọ pé táwọn yẹn bá ti fẹ́ lọ́ọ̀mà sí àwọn ọ̀yẹ́ lè má mọ̀ ọ̀yẹ́ ní lè má mọ̀ tẹ̀lé ìjẹ́bù tó ṣe jẹ́ mbẹ́ kí wá ṣe pé torí pé a fẹ́ ka kí o tó gùn o àmọ́ a kékeré kúkẹ́ o nítorí pé kí èèyàn jẹ́ imam ó ní í ṣe pẹ̀lú pọ̀ mọ́ kí ó kà dáadáa èèyàn wá mọ́ kí ó kà dáadáa kí ọkàn jẹ́ máa mú un mọ́kàn máa kàkàkúkà wọ́n sì tún máa kọ̀rẹ́tì rẹ kó o tún fagídé hárí àkọ́bámu o kọ́bámu sabbaha lillahi ma fi samawati wa ma fi al wa huwa al-azizul hakim ni wọ́n bá sọ pé sàbáàlíláì ah sàbáàlíláì wọ́n sàbáà ó ní sàbáà dẹ́gbẹ́ pé mọ́sálásí ń sọ láti yóò di lè kí o ó ní sàbáà ọmọ kan nínú àwọn jẹ̀má ní sàbáà bàbá àwọn gba correction ọmọ tí ń sin correction náà dákẹ́ ẹ̀rọ kí nǹkan ó ṣe ń bẹ̀ o. tó máa fi sẹ́mà wá sí wọn máa fi ọrùn wọn ni wọn máa fi lọ́ọ̀dì. ọmọ sáyàrí kí wọn máa fi ọrùn. وهو العزيز الحكيم أني وهو العليم الخبير ọjọra wọn ẹmọ irú àdánwò bẹ́ẹ̀ tó jẹ́ pé ńgbà tí correction bá wà pọ̀ wọn á sálámà sálámà bàbá bàbá kan wá ní ẹ fi lè má mú lọ́rùn lẹ̀ ọlọ́run náà gbà sọ láti ẹ mọ̀ pé àwọn alákòóbá dé sálámà àpé lè má mú yọ ọmọ kéwké ọ̀gẹ̀dẹ̀ ń jẹrà ẹ̀ní ń pọ̀ èèyàn ọmọ kéwké ẹ wá sọ wípé ẹ sáfi ọlọ́run ọgbà ọlọ́run ọ̀gẹ́ ọlọ́run sì fẹ́ kí wọ́n máa kú sọ láti wá dàtí kòtò ẹni tó bá máa ké o oní òtẹlẹ máa mú tẹni tó máa ké bá tẹlẹ máa mú kódà kó fẹ́ fa kí ó gùn kò ní ní ọ̀pọ̀lọpọ̀ lára torí pé ògèrè ti ń jáde lẹ́nu rẹ̀ ti ń jáde lẹ́nu rẹ̀ ọ̀hún kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ àwò kó ti rẹ̀ àwọn àmọ́ngbà máa ń ké tí wọ́n kọ̀rẹ́tì ń wájú wọ́n fẹ́ yìn ń wájú wọ́n fẹ́ yìn yóò sọ àwọn yìí. ó túmọ̀ si pé gẹ́gẹ́ bá nàbì sọlọ alaihi wasallam tó ṣe sọ́nù àdéhùn mi pé ummun ẹni tó bá ń mọ alukurani kéjù nínú àwọn èèyàn ni kò ma ṣe lè máàmù wa bá ti rí ìmáàmù wa kó kí ó kéjù gbogbo fẹ́ kí ìrọ̀rùn làwọn èèyàn correction correction correction correction yóò sùn gbogbo ẹ̀ àti lè rí lè máa mú kọ́ ma kàkà kó kàkà dákẹ́. àyàfi tá bá ti rí pé eléyìí àṣìṣe rẹ̀ kọjá correction. the only solution òun náà ni pé tí eléyìí bá ti lóun sálámà á tún sọ láti. àti gbára gbóná là ń ṣe eléyìí lẹ́yìn rẹ̀ lásẹ̀sẹ̀ wàá mójútó sọ láti ní pàápàá torí kí tó bá ti ṣe sọ láti lẹ́yìn tí ọmọ fati àké tí ọmọ kéwké wàá tún ṣe sàdáwòrú rẹ̀ ti pọ̀ àwọn mọ́ṣáláṣí gbogbo lọ́túmọ̀ sí pé ojú kòkòrò ọmọ fẹ́ ṣe lè má mú kọ́ lókè náà fẹ́ fi ṣe ojú kòkòrò kí ni àfi tó bá rùn pọ̀ fẹ́ máa fi pa oúnjẹ nítorí ọ̀ràn tó wà ń bẹ ti pọ̀jù nísìnyí olídìí èèyàn márùn péré ọwọ́ àhàn pé wọ́n lọ sí sábà bí títọ̀ láti wọn ò fi gbà ẹ dákun ẹnu olófin dáhùn lọ́dọ̀ ọlọ́njọ́ gbẹ̀ndà òkè yá mi. bó wàá ní táwọn èèyàn bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó bá tún á kó jojúmọ́ jojúmọ́ jojúmọ́. tẹ̀lé ìtumọ̀ sí wípé kéèyàn kọ́kọ́ jẹ́ pé ọkájú ẹ̀ ẹni fi ń ṣe máàmù ẹni tó bá ti kájú ẹ̀yìn kò ní ní àwọn èèyàn lára láti dúró pẹ́ lẹ́yìn rẹ̀ pàtàkì jùlọ tó bá jẹ́ kó mọ alukurani yẹn gbé ohun rẹ̀ títí fi mú jáde ó jẹ́ ohun tó fi ní lọ́kàn balẹ̀ téèyàn ń gbọ́ ó dàkẹ́ má tuma rẹ̀ bálukurani tẹ̀lé ni ó máa ń lapa lára ẹni tí máa ń gbọ́ kẹ́ má tuma ń tán kàá. tó à ń bùkátà ká mójútó agbọn abẹ́yẹn. àdéhìí mi tó tẹ̀lé léyìí lónìí. wọn náà ní àdéhìí yá Aisha radiyallahu anha. Muhammad sallallahu alayhi wa sallam. a máa pàṣẹ mi tì ó. tó àmọ́ ìbẹ̀rù káwọn èèyàn má bàa rí i pé ń ṣe káwọn náà máa ṣe é kọ́lọ́ wa tara rẹ̀ sọ́dọ̀ràn nítorí bó ṣe fẹ́ràn kọ́mọ fara ni wá bó ṣe fẹ́ràn kí ìnira ọmọ sọ̀kalẹ̀ lé wa lórí. àwọn ẹsẹ̀ wà táwọn ẹbí máa pàdé tó ti pé ó wù ú kó wọn máa bá lọ. nítorí tàwọn èèyàn tó dé ọmọ lẹ́yìn rẹ̀ táwọn náà lè jẹ́ pé wọ́n wà wòkọ́sí rẹ̀ nù sẹ́wọ̀n ó gbogbo èèyàn ti wọ́n ti mú mẹ́sẹ̀ wọ́n ti ń ṣe kọ́nà wá sí lọ́rùn di ntágbára wò ní kámá tó tó wá nù ó ṣe déédéé tó ṣẹlẹ̀ olùkọ́ nàbí sallallahu alayhi wa sallam nígbà àkọ́kọ́ àtẹ̀kejì ó síwájú àwọn èèyàn ó fi ṣe sọ̀látù tarawih jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ ní dá sọ̀látù rẹ̀ ṣe ń jọ àkọ́kọ́ àwọn tí wọ́n rí wọ́n darapọ̀ mọ́ títí ó fi parí ìjọ kejì àwọn èèyàn tó wá pọ̀ ju ta lákọ̀ọ́kọ́ lọ. ó dijọ́ kẹta àbíjọ́ kẹrin èèyàn ti wá pọ̀ bí bá a nábì wá ń yọjú wò wọ́n láti inú ilé ọ̀jáde ah, mórí tẹ̀sí lánàá mórí tẹ̀sí nídàájí ọmọ àmàmà yọjú sí i torí ẹrù kọ́lọ̀ kọ́mọ lọ sọ́dọ̀ràn ẹ̀mọ́ yín lọ kágbára yín ọmọ ká ní bàbá tí wa. anabi sallallahu alaihi wasallam nítorí àánú kí máa pa nǹkan míì tó wù ú ṣe tì nítorí kọ́lọ̀ mọ́ lọ lórí. pé anabi ti kú sallallahu alaihi wasallam nípa salatu tarawih tí ń kíkẹ́ kọ́nà má lọ sọ́dọ̀ràn yẹn eléyìí ti kú ọ̀nbẹ kò sí anya tí ó dọ̀ràn yẹn má lẹ́yìn ikú anya sallallahu alaihi wasallam tí ó ti jọ́ràn yẹn ṣáájú kánábì ò tó kú torí wáhàyí kan sì ti ń sọ̀kalẹ̀ fẹ́ nìkan mọ́. torí ẹ̀ ká pé kọ́kọ́ àbí táwọn ọmọ fi ṣàpèjúwe pé bídí àkàdá torí pé ànábì náà ọ pàtì kí làwọn á ń ṣe sí lónìí bídí àwọn ọlọ́dà gbogbo bídí àná ọ̀dà. torí di eléyìí ká mọ eléyìí ń bá wọn nítorí àánú tó ní lórí wa ní í ṣe máa pa nǹkan míì tó wù láti tẹ̀síwájú pẹ̀lú ẹ̀sìn nítorí kọ́ lọ́wọ́ máa lọ sí lọ́rùn àlè lórí kọ́ adìpagbára wa ń kọ́ kọ̀ọ̀kan mọ́. bẹ́ẹ̀ náà ni àdéhùn ẹlẹ́kẹta lónìí. wọ́n lánà bí sallallahu alaihi wasallam naha al-ummata anil wisali rahmatan lahu Aisha náà ló tún gbà wá. Ànábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti máa ṣe sùyàmù wa láṣẹ yípo. ọjọ́ pò sínú lásìkò sínú ọlẹ́tọ̀ la mọ́tò ní ọlẹ́tọ̀ tún la mọ́tò la ọlẹ́tijọ́ mẹ́rin mọ́tò tún la ọlẹ́tijọ́ márùn-ún mọ́tijọ́ ṣé èèyàn lè ṣe bẹ́ẹ̀ náà tí Ramadan náà ìtàn tí ò ní kú dànù ẹni jẹ́mi rẹ̀ má gùn ní oṣù náà ẹni ìsìn àsìkò sínú tó ò sàárì tó ọ̀jẹ́ sàárì Ah wọ́n ṣe ń sọ pé àwọn èèyàn kan ń gbẹ ní East Africa ni ọgbẹ jù wọn lọ. torí di eléyìí anábìlẹ̀ gbọ́dọ̀ ṣoṣo yáàmù láti yípo ni wọ́n ń pè ní al-wisal. tó sọ̀kọ́lù ẹnìnàkẹ́tù wàásù ẹ máa gbọ́ ọ àwọn sọ̀hábà ni a ah, bóun ni òsè tọ́sà ọ síbí wọn náà ń ṣe bẹ́ẹ̀ ebi wọn náà sọ ebi wọn náà sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́sì rere ń bẹ fún yín lára nàbì sallallahu alaihi wasallam oníkàwọ́ ọmọ sí nǹkan ìwọ́n ń sí. tọ́ anábì sallallahu alaihi wasallam ó ní inni lastu ka hay'atikum èmi ò yín o ìyàtọ̀ nù èmi ọ̀dà bí yín ẹni abẹ́tò yut'imuni rabbi wa yasqini èmi á máa sùn lẹ́ni tọ́lọ̀ ń fún mi jẹ tí ń sì ń fún mi mu ẹ̀yin ní ìsìn bàbá rí máa jẹun ẹ̀ kankan àárí máa mú nǹkan ó mú nǹkan kan ọ̀hánimọ̀ fi jọ ànábì àárí kọ́ jẹun ẹ̀ ọlọ́run ọlọ́run ló máa ń fún mi lóúnjẹ ọlọ́run ló máa ń fún mi lóúnjẹ bẹ́ẹ̀ ní dání fún àwọn ọlọ́run náà ni àánú àlàyé tó ń ṣe òye yín o sẹ́mi pé yín ni sẹ́mi máa fọwọ́ ẹ̀ máa fi sẹ́nu fa lẹ́yìn tọ́lọ̀ ti fún yín so òhun tẹ́rí fún wọn kọ̀ ọ̀gbọ́n lórí mi. àríyá ó ṣèṣe kọ́ máa gbéra rẹ pa máa ń gbà tó máa ń kọ́ ọ̀bọ̀n ká má bàa rí ọ torí irọ́ fẹ́ pa lẹ́yìn wọ́ọ̀la gbé wà àbọ̀ olóbi ju ànábì ni wọ́n lọ máa ń fún ẹ lóúnjẹ wọ́n máa ń fún ẹ lómi ń bọ́ ń bẹ̀. anybody nínú wa tó bá jẹun ẹnìkan lè rí i tó bá mú mi ipò pé wọ́n ò rí i pé mú mi náà la wà léèyàn lẹ́bù. àmì ìtànàbì ń sọ pé tí mo bá fi lè sùn màá wà nípò wípé ọlọ́run ọba ẹlẹ́dàá mi ó ti fún mi ní agbára ẹni tó jẹ tó mu tó ń ta ìjẹ tó ń ta ìmu tí mo bá fi lè sùn. Mr. Lẹ́yìn ó lọ sùn lébi. Ọlọ́run ọba ó ti fi agbára ẹni tó ti jẹ tó ti mu sí mi la. Bí ń ti sùn, Ọlọ́run ó fi agbára ẹni tó ti jẹ tó ti mú sí mi lára tó lè bá yé wa àánú lànàbì ní sí wa náà ló ní ká má máa tòṣù yá àwọn aláṣẹ yípo ẹyẹ ńlá tí ọba sí àánú tí lànàbì ọba sọ pé ẹni tó bá òkú ṣe ń tó wù ẹni tó bá fẹ́ kú kókó ṣùgbọ́n náà sọ pé bil mu'minina ra'ufur rahim aláàánú là nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam lọ́jẹ́ sáwọn olùgbàgbọ́ òdodo àánú tó ní sáwọn olùgbàgbọ́ òdodo ò ní jẹ́ ìdínú ló fi jẹ́ pé kò sí nǹkan kan tó lè kó nira bá wa kò sí nǹkan kan tó lè kó palára bá wa àfi kọ́ sẹ́pà Ànábì sallallahu alaihi dínà rẹ̀ kí àti gẹ̀ kọ́ lọ́wọ́ bá a ṣe fún sallallahu alayhi wa sallam ẹ̀san ńlá tọ́lọ́ máa ń san ànábì ká lórí ìyànjú tó gbà lórí àlùmá rẹ̀ ọlọ́nkọ́ba san ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ládìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ rẹ̀ àwọn náà tá à ń tẹ̀lé lánàá rẹ̀ ọlọ́wọ́n bá kó túnbọ̀ fẹsẹ̀ wá rinlẹ̀ lórí ìlànà ànábì wa Muhammad. صلى الله عليه وآله وسلم قال وما كنت مقبسنا لله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت ما نبي ركوسك wọ́n ní kí ni dájọ́ káríkì sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀rọ wọ́n ní kí ni dájọ́ ká máa ka fatiha asúra lẹ́yìn fatiha láwọn sọ̀làwátù tó jẹ́ rákà mẹ́rin àti rákà mẹ́ta yẹnni rákà kẹta àti rákà ẹlẹ́kẹrin ètò hàn ní pé súnà sọ pé fatiha nìkan ni ká máa ké àdìsí mi ó sì fi hàn gẹ́gẹ́ bí etí mo sọ fún ilé kan pé àwọn sọ̀hábà ni àwọn máa ń sírò bí ìgbà tí ànábì máa ń kàjọ fati àlọ bí ìgbà tí torí ẹ̀ ni àwọn olùmọ̀bí Ibn al-Qayyim àti àwọn míì sọ pé báyà tó bá kàjọ fati àlọ ní ihda salatay al-ashi salatu dhuhr àbí salatu al-asr à ń bẹ lọ́nkọ́ máa burú. àmẹ́rin ni màá máa ama máa kà àmọ́ ní magrib ẹni lẹ́yìn fatiha nira kẹlẹ kẹta nílé ìní tó súnà pọ́n àdéhùn mi ni wọ́n gbọ́ lẹ́nu Abubakar ikú nira kẹlẹ kẹta. wọn kà pé ọkà rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. so inṣàlá tó bá ṣe bẹ́ẹ̀ kò ní forí kalẹ̀ kankan àmọ́ tí pé ọmọ àmà ṣe bẹ́ẹ̀ àbótisọ́ ti súnà gbogbo gbà. wọ́n ní ṣé tá a bá jẹ gbèsè sọ̀láàtì kan bíi sọ̀láàtì gbọ́hùr àbí sọ̀láàtì làásù àbí sọ̀láàtì mú àwọn tá a wá jẹ gbèsè rẹ̀ wá kù tá a lè ṣe ní jàmá àwọn á ní fà tó fi jẹ gbèsè lọ́rùn tí táwọn tẹ̀ tún wá jọ káńkó tó pọ̀ tẹ̀ fi ronú kẹsẹ̀ ń jàmá nítorí pé àǹfààní kíkẹ́ tún ṣe ń jẹ̀mọ́ yẹn kọ̀tọ́ kọ́ wà fẹ́ni tó jẹ́ ikọ̀ sẹ́lọ̀ ẹni tí òsì ti ṣe sọ láti lásìkò rẹ̀ ti sẹ́lọ̀ òfin sì sọ ike bil ma'siyah la tunalu ar-rukhsah ẹni tó bá ṣẹ lọ wọn yẹn ṣe dẹkùn ìdẹkùn ní kẹ ṣe ń jàmá yẹn tí wọn bá ti ní ìdíwọ́ kan léyìí tí ṣẹ̀rí àgbàrú rẹ̀ wọlé bí oorun bí ìgbàgbé tàbí ntọ́jọ́ kò sí ntọ́jọ́ yìí pé ẹ̀ ń sọ̀sọ̀ láti ń jàmá mọ́ kódà gan tó bá jẹ́ kẹ́ máa mà pàtì rẹ̀ lásìkò rẹ̀ fi lọ́ máa yín lọ́wọ́ ẹ̀rí kan sínú ṣẹ̀ríà tó ní ẹ̀ sì sọ láti yẹn padà má o ẹ ti sẹ́lọ̀ lẹ́sẹ̀ ńlá lákòókò sọ láti yẹn bá ti fi jáde ẹ̀ṣẹ̀ ńlá tẹ wá sẹ́lọ̀ yẹn sísan padà kọ̀ọ̀ràn sísan padà kọ̀ọ̀ràn má nítorí pé a lẹ́rìí lórí ẹsẹ̀ sọ̀láàtì lásìkò rẹ̀ a sì lẹ́rìí lórí pé gbogbo ẹni tó bá pa sọ̀láàtì látàrí ìgbàgbé àbí látàrí wípé oorun alẹ́rìí tí sẹ́rí àbí sọ pé yóò san padà àmọ́ ẹni tó máa ma pàtì kò sẹ́rí kankan nù sẹ́rí àyè tó sọ pé yóò san padà ọ̀daràn ńlá lélẹ̀ yóò máa tọrọ àforíjì ńlá títí ọjọ́ ńlá kọ́mọba àkàbùkù ńlá níwájú ọba ńlá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà. wọ́n ní tí mọ́ṣáláṣí kan bá ti wà ẹ̀kọ́ àwọn bàbá bàbá àwọn náà ní darí rẹ̀ bàbá tí wọ́n ń ṣe imam àwọn arígbé bàbá yẹn pèké ó dáadáa bẹ́ẹ̀ máa ń gbé òjò fáìnà nínú wọ́sẹ̀lì àwọn ọ̀dọ́ náà wá ń pẹ̀lú wọn ṣé èèyàn tí èèyàn ti ń ṣàkíyèsí pé ń ṣàṣìṣe tí èèyàn lè máa tẹ̀síwájú láti tò lẹ́yìn rẹ̀ pàápàá jùlọ ńgbà táwọn kan sọ pé pé eyín àwọn eyín bàbá yìí ti ń ká pé à ń lọ́fà tí èfi pèké ó dáadáa àwọn kan nínú òwò gbó lọ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pè ìgbà tí lè má mú bá ti máa kí ó kà jù yín lọ ẹtù lẹ́yìn rẹ̀ náà tàṣìṣe tàṣìṣe o ọmọ akájọ ẹ̀yìn lọ ẹtù lẹ́yìn ẹ máa kájù lọ à pàápàá fàájì ha ẹni tó lẹ́yìn ṣùgbọ́n gbà mí gbogbo ẹni tẹ́ ẹ máa ń sọ púpọ̀ ọmọ kéókè ọmọ kéókè ẹ̀yìn kan ọ̀ka kéókùn náà bíkọ́ ṣe bá sílẹ̀kùn pé kí gbogbo ẹ̀ ọmọ kọ̀ǹdẹ́mù àwọn lè má mu ẹ̀rí bá ń ṣe òkájú òsùn wọn máa kọ̀ndẹ́mù àwọn ẹni ẹlẹ́ni. àwọn lè má mú tẹ́ sí eré yìí tẹ ní tó padà wọn á hàn fún wọn ọmọ kéókè yìí. wàhálà tẹ́lómi ṣe gbogbo ayé rẹ̀ orí kí òun yẹn náà ni. ó tó mọ̀ ọwọ́ wọn bá tó mọ̀. so eléyìí ò fún wọn chance pé kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú lè má mú láì mọ kéókè o. àmọ́ ní tèmi kàn fẹ́ fà yọ̀ ń ni pé kì í ṣe gbogbo èèyàn lọ́tọ́ sí. Si láti sọ pé ìmáàmù yìí ọ̀ma kéwké ẹni tí ó sọ pé ìmáàmù ọ̀ma kéwké òun náà dára rẹ̀ lójú pé ọ̀ma nítorí tá a bá sílẹ̀kùn yẹn àwọn ẹni tí ó tọ́ láti máa báyàn wí ọ̀ma bá wí á sì wá bẹ̀sì tó sì jẹ́ pé ẹni tó sọ fún makíó àti gbàyọ̀ rọrùn ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ tó ń sọ pé kò máa fà á ti àké lápẹjù wọ́n gan ọ̀dá nǹkan kan lè má mọ̀ sọ pé àwàdà káwàdà ló ń ṣe nítorí pé wọ́n gan alára ń jò ló ti máa lè fi bá a dáadáa tó ń fi wá jẹ́ pé wọ́n máa kéwké lọ́dọ̀ rẹ̀ èèmọ̀ lókùtù pẹ́bẹ́ torí ẹ̀ àwọn lè máàmù yẹn kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ṣe wàhálà nù àmọ́ kò tó láti jẹ́ pé wàhálà wọn ni wọ́n gùn lé tí wọ́n fi máa ṣe lè máàmù láì máa kéwké ẹ lọ mọ ayọ̀ dá yín lójú ni àìjẹ́ bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ lẹ̀ ẹlòmí kọ́ bọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n máa fi hàn wọ́n kókù díẹ̀ káàtó ẹjọ́ jẹ́ pò mọ́ kéwìn yẹn ké dáadáa ilé ìjẹ̀bù sì jẹ́ tàbí. wọ́n ní jamani wọ́n ti bẹ̀rẹ̀ sọ láti lábẹ̀rẹ̀ lẹ̀ àsìkò rẹ̀ ò tí tù èèyàn á jáde kó nu mọ́ṣáláṣí nítorí pé àsìkò tán bẹ̀rẹ̀ sọ́lá àsìkò rẹ̀ ò tí tù ṣùgbọ́n gbà tí èèyàn jáde tí èèyàn lọ kóra ró síbi kan àsìkò wa tó àwọn òsì tí ì parí tí èèyàn lè lọ darapọ̀ mọ́ wọn gbà àṣedànù ni ẹ̀ nítorí tí bẹ̀rẹ̀ sọ láti ọba ti da ìparí rẹ̀ òní da. إذا كان أول الصلاة فاسدا فآخرها فاسدا إذا كان أول الصلاة فاسدا فآخرها فاسد tí ìbẹ̀rẹ̀ sọ láti ọba ti da torí ẹ̀ àṣedànù lásán tí wọ́n láti bẹ̀rẹ̀ dókun tó sọlá ti kí ìwọ́dà bẹ̀rẹ̀ tẹ àbí ìwà àtẹlómi tẹ́jọ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tásìkò wọlé torí náà ọlọ́run fi pa á láṣẹ ọlọ́run ọ̀bẹ̀ wa pé ká sọ láti kà láṣẹ lẹ̀. wọ́n ní kìyàmù lẹ́yìn oorun gbé wa lọ a lè ṣe àwọn afẹsẹ lọsàn a sì máa kọ́ pọ̀lọpọ̀ kìyàmù lẹ́yìn wa a máa ń ka kí ó sókè tó ń pé kò sẹ́ni tó sọ fún wa pé tá a bá ké jẹ́jẹ́ ó burú o títa bá tó afẹsẹ lọsàn náà ṣé a lè ka kí ó sókè gẹ́gẹ́ bíi tòun lù àbí báwo. bá yẹ pọ̀ san lẹ fẹ́ san padà àkọ́kọ́ kò sí wítìrì lọ́sàn ìrọ́kà mọ́kànlá làbá máa ṣe lóru yóò di méjìlá lọ́sàn bí mẹ́tàlá bá ní yóò di mẹ́ńlá bí mẹ́sàn bá ní yóò di mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì oníke kẹka tí ó jẹ́jẹ́ lọ́sàn yẹn lọdà jù àmọ́ tẹ́ bá kà sókè kò burú mà tó ṣe pé náà fílà lẹ náà. Thank you. wọ́n ní tí ẹnìkan máa ń bẹ nínú ẹni tí ẹ̀jọ̀ jẹ́ fámìlì lóbìnrin. ọwọ́ àlọ́ sàṣemẹ́sì ọlọ́ lóyún fún pọ́ọ̀lù wọ́n ṣàti kó tọra wọn lọ fún àwọn tìjọ pa àtìyàwó ara wọn. ọmọ tó wá bí wọ́n á sọ lélìí jà. ẹ̀rí ń pa iná ọ̀rọ̀ aṣọ gbogbo ara lé gbà yé lìjà ọmọ wa ya ìyá ọlọmọdé arí fasara so tí ìyẹn bá wá fẹ́ pè ń tẹ̀yà ìyá máa pè lóko rẹ̀ kàdíjà ni o kìnìkan àná ọmọ akọ òun yẹn ti fi ma mọ̀ pé yé lìjà pé ọlọmọdé mi ò wí lẹ́nu bá dọ́dà kò burú sọmọ ló kọ tó bá wù ọkọ ọmọ fi pè ọmọ ò lọ fẹ́ bá ọ sọ ló kọ ọmọ tani ọmọ bọ́ọ̀lù ọlọ́mọdé ẹnìbó làwọn sọ wá sáré <laughs> ẹ ti fúláàkì because sí fúláàkì yẹn náà lójú kọ́ bá bọ́ọ̀lù lọ ìpìlẹ̀ jẹ́ pé ń gbà mí gan ọlọ́ọ̀ni ọ̀sán ànúfà láwùjọ Yorùbá yìí torí pé àwọn míì wọn ò mọ túmọ̀ Islam àwọn wò ó pé àsìkiri yóò àwọn kọrin yóò gàgàgà ọlọ́nkan náà làwọn jọ ń sìn kò sí yàtọ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o tí ọkùnrin kan wọn á lára ìyàwó rẹ̀ ọ̀yá ọwọ́ àlọ́ pé rẹ́fúrẹ́mù àbí kílẹ̀ máa ń pè wọ́n lárí ó pè rẹ́fúrẹ́mù kíkẹ́ kọ́ àbí páìtọ̀ pé kọ́ wa máa kọ́ máa wá gbàdúrà ńlá la ilaha ọkọ ọmọ òun á takò wọn kí wọlé lé bàbá nítorí àárẹ̀ ìyá iná láti wá alátọ́jú wọn lọ́sibítù ẹ̀ wá lọ gbé rẹ́fúrẹ́mù wá <laughs> pé kọ́ máa ṣàdúrà fún yọ̀ọ́yà kọ́ máa tutọ́ sí lórí ìtọ́ afúrápá. bàbá mi bá yarí báwọn aláṣírí òun àwọn èèyàn tó gbóhùn àwọn aṣọ ọ̀dàgbòrò òun ẹ̀fẹ́ tí wọ́n kó láàárọ̀ wọn àbí ah! àdáwò ó tún pè gbogbo àdúgbò jọ gbogbo àwọn dàdàngọ́mí aláìlérò tí ó dán kankan mọ́nú islam àwọn ayírádà àwọn náà wá ń dá sí i. àlọ́lọ́ nǹkan náà ní òkúkú sí yàtọ̀. àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ń gbàjọ́ pé jahannama àti jahannà lọ́dọ̀ sí wa jimjim náà ni. wọ́n ní nǹkan kan náà ní lọ́dọ̀ ọ̀tá wọn. bàbá yìí sá ń ṣèwèrè débi pé ó sì darí ọkọ àti àárín ọkọ ọmọ rẹ̀ àtọmọ rẹ̀ rú torí báwọn ń pàkíyèsí rẹ̀ mùsùlùmí làwà mùsùlùmí pọ̀ láwùjọ yorùbá yìí wọn ò dá islam mọ̀ ẹ wà pẹ̀jú èmi nì ọmọ kan múra ẹ̀ wá bẹ̀lẹ̀ àhàrà múra rẹ̀ wá láti lókun ó lóun fẹ́ láti wá fọkọ tó wọ́n fẹ́ hàn àwọn òbí o. tòmígbà tó jẹ́ pé bàbá àti ìyá rẹ̀ ò sí papọ̀ mọ́ ẹnìkan ti fẹ́ ìyá rẹ̀ ẹni tó wá fẹ́ ìyá rẹ̀ wọ́n á lẹ́sìn wọ́n á wù pé kí ọmọ ọmọ sọnù wọ́n á gbé lẹ́yìn wa. kótó ti gbọ́n gbé lẹ́yìn wa wọ́n ti gbọ́ pọ́ǹpù ni wọ́n fi ń gbé bọ̀. wọ́n ní ẹni tó fẹ́ fẹ́ ọ̀hún àtọ́ da ló ṣe tó fẹ́ wá kọ́kọ́ rẹ̀ hàn àmọ́ sẹ́ni tó fẹ́ fẹ́ ọ̀hún kò tí ì fọ́ ọkàn ọ̀dàkẹ́ lọ. wọ́n dé gbọ́dọ̀ àrọ̀jọ́ kejì lẹ́yìn àṣùbà bàbá bàbá bàbá ọ̀rọ̀ wà ọ̀rọ̀ òun lọ́wọ́ ó lè sọ̀rọ̀ lánàá ẹni sí ẹni tó fẹ́ fẹ́ òun kò tí ì fọkàn òun <laughs> ti fẹ́ ra kú ah! bàbá òun kò sì lè sọ̀rọ̀ mọ́ ya mi inna lillahi wa inna ilayhi raji'un ó ti ó ti fẹ́ ra kú ọ̀dà ṣé àti wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bá a bọ̀ ṣé mùsùlùmí ni àbí ó ní à ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ni o inna lillahi wa inna ilayhi raji'un ó sì borí múnásìkì kan bẹ́ẹ̀ tó lọ sàṣemẹ́sì tó lóyún ẹyẹ wọn á gbé wa àfa abẹ́ẹ̀sì wákàtí mẹ́ta jù bẹ́ẹ̀ lọ lórí pa fẹ́ kọ̀ǹvẹ́nsì ẹ̀ ẹni tó ti ẹkọ lẹni tó ti ẹkọ ti ma wípé àti rìsáàbù ẹgbà fún lẹ́yìn tó ń bá bí oyún ẹyẹ yìí ẹgbọn ọgọ́rùn á sì gbé pamọ́ fọ́dún kan ìlú tí ò sófin wọn ní ọ̀sẹ̀sẹ̀ fún wọn àtúnbí ọ̀daràn àtúnpàrọ̀ àfọ̀daràn pé à ẹni tó yẹ kó fẹ́ pọ̀ oyún eléyìí gan ó yẹ ká máa bá ti fẹ́ ṣe nìyí kọ́lá tó bá bí olè ìjọmọ ọ̀daràn mùsùlùmí ló wọn máa jẹ́ tọ́ba ló ní kankan lọ́dọ̀ rẹ kọ́ wá gbà ẹ̀dá tuntun máa kó bọ̀ wá bì ọmọ nǹkan jókòó lọ bí ẹjọ́ dákú ni. wọ́n sọ̀rọ̀ bí wọ́n fẹ́. ọlọ́run kankan ò ti ń ní kò wọ́n ti mú ní ẹni tẹ́ fún wa lálẹ́ wa. kí wọ́n fẹ́? ọkọ̀ ìtají gbígbà téèyàn sùn ló ní kẹ́sùn ìgì láàrin àwọn ni ah! wàláhì kò sí níta àbá sọ ó sàlẹ̀ tó ń fẹ́ fẹ́ mi inú èlíjà tẹ wá sọ ọ̀rọ̀ kan wá jẹ yọjọ náà mo á ní ah! ìwọ ọmọ yìí ìwọ ọmọ yìí tí yóò dùn mọ́ ọkọ wọn pé ọ ní ìyàtọ̀ káàsì ìyá Matthew ìyá máa kú sí wàhálà ẹbí ẹgbẹ kí ló burú mẹ. gbẹ̀rẹ̀ àwọn ọlọ́dà ìyá ọmọ jà á nà bàbá dákẹ́. bàbá oníkòsí tó burú wọn máa kó síláìsì ọmọ ẹsẹ bàbá dákẹ́ wàláhì kò sí ní tó àṣọ fún ọ sálẹ̀ ní tó wọ́n fẹ́ ẹ̀sìn tó dún àwọn èèyàn láláwùjọ Yorùbá wa yìí wọn ká kún kàkà bí eré jẹ́ à ń ṣàwàdà inú wọn kẹsìn kún torí ẹ̀ iná ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn afọkọjẹ́ mùsùlùmí lẹ́rú tí wọ́n ti di kèfèrí lọ jábúrọ̀jà ọmọ lọ bá wọn ti sóòrù òfò ìdúró ọ̀sán àti àmàlà oní ọmọ bá wọn ṣe wọn máa ṣe lórúkọ jésù ń sáàlì ìyá kan lọ́jà ara dáńbẹ̀ inú rọmọdán ògbésì àmúwájà tẹsí ma fáwọn ọ̀pá ìtòfò tó àwọn tó ń polówó sọ́ọ̀sì káyìí náà ni bọ́gbà bọ́gbà wọ́n tún gbé jésù dé ṣọ́ọ̀kù rẹ̀ bẹ́ẹ̀ ni python dọ́dọ̀ wọn ló bá ní ẹ̀dí tún ká gbàdúrà pẹ̀lú gbòòrí gbogbo ẹ̀ tí sì rọmọdán. bá dé oṣù àgbẹ̀kọ̀kẹ̀kọ̀ dàmú bí wèrè bí wèrè ń. wọ́n wá ń sọ fún ọlọ́run ní kò ṣe kò ń gẹ ẹni tí ó bá wí ó ṣe lórúkọ jésù táwọn làwọn débẹ̀ pé kí ló ń ṣe yìí ó ní ìbádùn àní wọ́n ti bá a ń bọ̀dọ̀ yìí sí ẹsẹ̀ ọmọ bọ́ọ̀lù ni ó lóun ṣe a ń bọ̀ náà wá wà nítorí tọ́lọ̀ ẹ fún wọn mọ̀ pé wájà ni ẹ gbọ́rọ̀ wàláhì sàláì tó ń bá mọ̀ pé wájà wọn ò ní dáhùn àmì o òkè ọlọ́wọ́n bá ti ń rí ọ̀n gbogbo gbà ń kọ́. a ní àdánwò láwùjọ wa yìí gángan gángan gán kí wá ṣe àwọn èèyàn oríṣi kan ló mú yàtọ̀ sóríṣi kan kò sí yàtọ̀ bá a já àwọn àgbàlagbà bá a já àwọn ọmọdé kò bá jẹ́ àwọn ọkùnrin kò bá jẹ́ àwọn obìnrin kò bá jẹ́ àwọn tó nípò kò bá jẹ́ àwọn tí ò nípò kò bá jẹ́ àwọn tó lówó kò bá jẹ́ àwọn tí ò lówó ẹ̀gbọ́n fún ọ̀ka ìsìláàmù fún kankan kódà ń tọ́ parọ́ pé mùsùlùmí lò tó fi dórí ipò wà nílẹ̀ Yorùbá wa yìí dáadé bẹ́ẹ̀ dáadáa fi ìsìláàmù tèrè tó àwọn èèyàn ka ìsìláàmù fún kankan tó gbogbo àwọn tó sì yẹ kó máa sòdodo fún wa wọn ò lè sọ torí tí wọ́n jẹ wọ́n gbàgbé táwọn fẹ́ jẹ. ẹnìkàlùkù ní sísẹ́ni tí èsì náà rárá rárá rárá tó bá lọ kú ẹ̀rí tí gbogbo wọn tún tó báwọn fẹ́ ṣe sọ láti jànáza ti là wọ́n tún máa babara láìsí rọ́ bẹ́ẹ̀ bá tara yín tán ó yẹ kẹ́ ẹ múra dáadáa kẹ́ ẹ máa bẹ̀ sí lè rí ẹ̀sẹ̀ jẹ́ ẹ̀sìn fọ́lọ́run ẹlẹ́dàá wa. torí ẹ̀ ọwọ́ àwọn tábà mọ̀ pàǹsì islam ẹ jẹ́ àṣìṣe nítòótọ́ ẹ má jẹ́ àfi àwàdà ṣe síbẹ̀ rí táwọn èèyàn ń kú lọ́kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹni tó bá dúró lórí islam lódodo tó bá kú àbámọ̀ rẹ̀ ò ní pọ̀ ọmọrú ẹ̀sìn ti àti rọ́ọ̀yì ẹ̀dá kúgbó la fẹ́ gbé gbà àwọn anábì ọlọ́run bẹ̀rù níjọ́gbẹ́ndà òkèèyàmà ìlà ìlú ọmọ ẹ̀sìn wọn jọ́gbẹ́ndà òkèèyàmà kí ni garanti tiwa. àní garanti kankan ẹ̀sìn tá a na ń ṣe náà gan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọkẹ́ sí ń bẹ̀. káti ala máa lórí eléyìí náà pẹ́tọ̀ aláàánú lọ́lọ́ aláàánú lọ́lọ́ aláàánú lọ́lọ́ ó ti sàn jùkọ́ ajẹ́ pé kúfúrú kúfúrú kúfúrú náà ni. kọ́kọ́ bá wa tún àwọn èèyàn wa ṣe ó

tá a sọ láti àbí tá a sọ láti àbí àwọn ìlú. alhamdulilayi ẹni ìjẹ́ béèrè ti parí lálẹ́ oníbèrè sọ pé mọ́sálásí táwọn ti máa ń ṣe sọ̀lá pọ̀lọpọ̀ mọ̀ pé àwọn máa ń lọ dánilẹ́kọ̀ọ́ báyìí wọ́n sì máa ń fẹ́ kéèyàn bá àwọn náà sọ̀rọ̀ nípa táwọn bá gbọ́ a máa pé ń tọ́ da náà ni títí kọ́ da gbọ́ àbí kọ́ jẹ́ alágbọ́ gbàgbé alágbọ́ ka alágbọ́ alágbọ́ tí ò ní kà sí tí wọn náà sọ nǹkan kan kó rí kó rí nǹkan kan mú lọ lé wọn náà lọ sọ fẹ́ lómi bí Islam ti máa ń spread ni wọn ti wá fojú sí yàn la bí sẹ́yìn bá ti sọ tó ń gbọ́ ń dánilẹ́kọ̀ọ́ tó bá ti wá débi wípé àwọn àwà báyìí ká pàtì o torí pé ẹnjẹ bá ń ṣe báyìí o báyìí lẹ san rẹ ń jọ pé ń da òkè yá ma o àwọn kan bá máa bínú jáde wọn bá máa kù. bí àpèjúwe pé ẹnjẹ mutí o tó mutí kú o ọlọ́wọ́n bó fún létútù àwọn máa ná mú o ẹni tí ń pè náà o ọlọ́wọ́n bá ní wọn ò ní jèrè o tó bá ti jọ pé ń da òkè yá o àti bí ẹgbẹ́ lọ inú tó máa bí àwọn kan ẹnjẹ mọ fún àwọn bàbá bàbá ń ṣe ẹ má mẹnu bá lẹ́yìn agbọn bẹ́ẹ̀ yóò filẹ̀ yóò kàn sọ̀rọ̀ ní pẹ̀tọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run kìíní kan báyìí. tó bá ti wá pín yẹn pé kéèyàn sọ̀rọ̀ ńjọ́ mi téèyàn sì mọ̀ ẹ́ pé kéè bá wọn láàmú. pé kéèyàn sọ fún wọn pé tá sọ tá a sọ ni tá a sí àbí tí ò ní sábòsí nú ẹ̀ ṣé ká máa sọ pé kí wọ́n yàn ìwọ wọn fẹ́ ìbéèrè náà nù onídìí àkókò ẹni tó jẹ́ pé orí àánú ló ń wà tí ò dá nǹkan kan mà yéésù ni ọmọ gáìdì yín yéésù ni ọmọ sọ fún yín pé ru eléyìí ni kò sọ má sọ ru eléyìí sẹ́mọ̀ yìí pé àsọtẹ́nu ká máa pẹ́ gírí kama gbẹsẹ Ọlọ́run pa amasáwọn ẹbí náà láti ń bá bọ láti jọtọ lọ sí dá Yorùbá bá tá a máa tanra wa jẹ ká tá a ní sòdodo fúnra wa nípa ẹ̀sìn Ọlọ́run nítorí kéjẹni tí ó sòdodo fún yìí nítorí balẹ̀ lọ sọ yóò dínà oúnjẹ mọ́ra rẹ̀ nítorí nìdí tó bá sọ pé òmùtí tó bá sì mutí kú nǹkan bá ọ̀sẹ̀ lẹ̀ sọ́mùtí ó gbèsè wa mọ́ iṣẹ́ ìwà lẹ̀ tí wọ́n fi ní gbèsè wa tẹ̀ ń kọ́lé ni náà ẹ̀ ń ok ẹ̀ ń wọṣẹ́ tó sẹ́ mọ̀ pé àwọn ọ̀mùtí yẹn ó kó nu kọ́sítọ́mà yìí ok tó ọ̀mùtí bá kó nu kọ́sítọ́mà yìí ẹ̀yà mélòó ni ẹ̀mùtí ti ń gbéṣẹ́ wá àwọn ọ̀mùtí náà ni máa gbéṣẹ́ lọ so ẹni ẹ bó bó lẹ́yìn ó tiẹ̀ ti sọ pé náà dá ẹ bó kú dá lẹ́yìn náà ẹ bó kú dá lẹ́yìn náà. níbi gbogbo à ń lọ sílé lókùlẹ́jẹ alókùlẹ́jẹ akínníkan à ń hàn tú kaka à ń à ń so kínníkan gbogbo eléyìí wọn súnà wọn pè ní àbídá. so àìsòdodo náà lọ́fẹ̀ẹ́ tí yorùbá jẹ́ náà ẹ̀yẹ sòdodo ti ń jáde kò nídìí kan ọmọ bí wọ́n lẹ́yìn náà tẹ̀ ń bá ń èèyàn sọ̀rọ̀ nítorí pé ẹni tó ń sọ fún pé tó ń ṣe ọ̀dà gbèsè tó ń gbé òwúlò àwọn awojú rẹ̀ pé ṣé ń rẹ́rìn ni àbí ń bínú kí ló ń tún fẹ́ kó ṣe ọ̀nà yẹn kò bókò oníkọ́mọ̀sùn ẹ̀sùn kún mọ́ni nínú pa aláàánú òun náà ní pé àfààyè lẹ̀ pé kó sùn fún tẹ́mẹ̀kún táwọn ọmọ asùn láwùjọ tiwa ọmọ fẹnu wa rọ́ọ̀fù báwọn kú gbogbo yẹn ní yọọ máa sọ akínníkà ní ìyá ẹ ẹkún nìyẹn mo rò pé yé wọn kì í náyà ń fò gbogbo kẹni tó náyà sọ pé má sunkún ẹ sunkún kẹ yó àmẹsì Ọlọ́run làwọn ṣàlàyé tó bá wọ ọkọ gbọ́ tó bá wọ ọmọ gbọ́ síra rẹ̀ ọjọ́ bó ti ṣe jẹjà rẹ̀ tó eléyìí sí pé ẹ ṣàlàyé ẹ̀sìn Ọlọ́run fáwọn ẹ sá máa bù wọn ẹ sì fi ń tí sòdodo hàn wọn ẹ má gbé pamọ́ ẹ sì má pèjúwe wá ẹ má gbé pamọ́ torí pé ẹlòmíì gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ tẹ bá fi wákàtí kan sọ̀rọ̀ kò lè yé tápẹ̀júwe bá ti wọ bẹ̀ báyìí gbogbo tẹ̀ ń sọ láti ẹ̀kọ́ sẹ̀sẹ̀ wá yé ni kọ́nà ti dá wọn mìíràn ẹ ti kápẹ̀júwe ọmọ wọ bẹ̀ sẹ́rí tí ẹ̀ bá fàpẹ̀júwe sí ọ̀tọ̀ ní tó ń sọ ọ̀tọ̀ ní tí wọ́n máa tá àmì torí ẹ̀ tẹ́ máa ti ń fàpẹ̀júwe sí tẹ́ ń fàpẹ̀júwe sí àwọn irú ọlọ́run kan bẹ táwọn ò ní sọ̀rọ̀ àmọ́ òun retí kẹ́ ẹ wí kó wọ́n tẹ̀lé ni ẹ ní dá wọn mọ́nú àwọn èèyàn ó dìgbà tó bá pẹ́ òun retí kọ́ sọ tó bá ti lè sọ wọ́n tẹ̀lé ni ó ń gbọ́n kò sí ní sọ́jáde lọ́kàn rí kó ọlọ́wọ́n bá ń fún un sí ọlọ́wọ́n bá ń fún un sí torí irú wọn torí irú wọn lẹ́sìn ní dákẹ́ tírú wọn bá ti ń ṣẹ̀sìn ọlọ́run tírú wọn bá ti ń ṣẹ̀sìn ọlọ́run ẹ̀rí táwùjọ yí padà ẹ̀rí táwùjọ yí padà ẹ̀rí táwùjọ yí padà nítorí pé tí ìwọ bá gbẹ́sìn ọlọ́run ọba yé nǹkan kan dọ̀ ọkọ̀ pẹ̀lú ẹni tí ò gbẹ́sìn ọlọ́run ọba yé náà ni ọ̀fẹ́ àbọ̀ ọ̀fẹ́. bóyá níbi káràkátà bóyá níbi afẹ́ọmọ ara ẹni bóyá níbi amúlétìrẹ ẹni bóyá níbi agbésẹ́ fúnra ẹni ibi táwọn èèyàn ti máa ń lapa lára ara wọn. tí ìwọ bá lẹ́sìn tí nǹkan kan bá dọ̀ ọkọ̀ pẹ̀lú ẹni tí ò lẹ́sìn gẹ́gẹ́ bíi kí wọn náà máa bẹ́ni tí ọ̀lẹ́sìn ṣe ni ó yí wọn náà padà níbì kan. so pẹ̀lú pé ẹ̀yin wá ń tan dáadáa káwọn ẹni tí ń mọ dáadáa tí má ti ń pọ̀ àwùjọ wọn máa yí padà sí dáadáa yóò máa yí padà sí dáadáa ẹ má wo kí ni gbanugbanu ọ̀sọ̀ kẹ̀tì torí rẹ̀ má bá wọn sòdodo ẹ̀yin ẹ̀sà ti sòdodo ti yín tí wọ́n lọ lẹ́yìn bá dòwò pọ̀ ẹ̀fà àwọn èèyàn lẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́run ọba kó túbọ̀ gbà fún wa ọlọ́run ọba kó túbọ̀ rẹ̀ sìn rẹ̀ lọ́wọ́ ọlọ́run bá kó túbọ̀ gbé súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àgbà subhanaka allahumma wa bihamdik ashadu an la ilaha illa an astaghfiruka wa atubu.